abin يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم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 السلام عليكم ورحمة الله وبركاته أحبكم الله عليكم يا الله ولا يا الله نبأ سيدنا محمد صلى الله عليه وسلم أكثر في أكبر من nígbà tá a ti bọ́ sínú ọdún ìṣẹ́jà àti bọ́ sínú ọdún pé látọjọ́ àkọ́kọ́ oṣù ìṣẹ́jà òun náà ni ọ̀sán ọdún ló ti bẹ̀rẹ̀. Abiola ọba kò ọdún náà oṣù ìṣẹ́jà ọba rẹ̀. لا إله إلا الله bí a ti bá a láti ìjẹ́ ẹjọ́ àwọn ọ̀rọ̀ tó ní kan ti pẹ̀lú ọgbọ́n ọ̀nà ni a kàn ṣe ìrànlọ́wọ́. àkọ́kọ́ àti sọ fún wa ní ìjẹ́ ẹjọ́ tẹ́lẹ̀ kó tó máa jẹ́ ìrántí àbí bá bàbá ẹni tó jẹ wá. النبي صلى الله عليه وسلم ó ní gbogbo ẹni tí ó bá lérò tó ń fẹ́ pa ẹ̀ràn léyà bí o sì lò lẹ́yìn tí a bá ti lé ìlú ẹni láti sin lọ ọgbọ́dọ̀ ní mọ̀ kankan kó ní ara rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kán tí ìwà ìlera tó ń náà a ìwà ìlú tó wà. alákọ̀ọ́ wá dí ẹnu ọgbà lọ́wọ́ táàmì náà yá ní ìbá ìyá ọmọ èyí ń yá kó bẹ́ẹ̀ mọ̀ sí kankan tó ní òfin ìmọ̀ náà èyí tí ò dáa ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni mẹ́wàá bẹ̀rẹ̀ lòṣèjà táwa yìí tí òní jẹ́ ọjọ́ kẹta náà lòṣèjà àti wà ń ṣe mẹ́wàá bẹ̀rẹ̀ yìí àdébísọ̀ lọ́wọ́ ayọ̀sán ó ní kò sí irúṣẹ́ ọ̀hún kó sì wúlò tó kó sì wúlò tó tóbi tó. ìpínlẹ̀ máa ṣe lọ́jọ́ lásán iṣẹ́ tẹ̀ máa ṣe ní mẹ́wàá lò ní jàre tó bá ti wùdí iṣẹ́ náà kéré tó ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ju àwọn sẹ́ẹ̀lì ní àṣẹ lọ́jọ́ mi lọ. iṣẹ́ tá a bá mẹ́wàá bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ní jàre ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ ju àwọn sẹ́ni bá ṣe ní ọjọ́ mi lọ́jọ́ mọ̀ ní ọdún mẹ́wàá yìí. Bá ń bẹ ìtàkùn ìlú àtúnṣọ́jẹ̀jọ náà ìdájọ́ máa ṣe dáadáa bí ìrọ̀ àdúgbò hàn àsọdàpọ̀ ìyá lọ́dún márì ní kí ẹ máa ka àlùkò hàn kiri kí ẹ máa ṣe sàárà àwọn tó rẹ̀ kéèyàn fẹ́ wọn wò láǹfààní bá wà kéèyàn lọ sí kẹ́ gbogbo àwọn eléyìí ní àwọn sẹ́dá alẹ́ àti ẹ̀rọ máa ṣe wọn. olùdíjì ẹnu tó pàtàkì tí ó yẹ ká mà nínú oṣù àlẹ́ ẹ̀dùn náà ti ẹ̀rí ọdún ṣíṣe ìbáradà àwọn ẹ̀yìn tó ìbáàdà ọdún tẹ ẹ ní òdùn ìbáàdà gbogbo tó bá dé ìbáàdà máa ní kékeré àkókò láti ṣe wọn lẹ́nu gbogbo tí àwọn èèyàn fi lọ́dún lẹ́nu yìí tí e ṣe ọdún oníkékeré à ẹ wo hijira táwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn máa ń sọdún hijira wọn làwọn sọdún hijira ọdún hijira oníkékeré à dípò láti sọdún hijira ẹgbẹ́ ìlú àwọn ni wọ́n ṣe láti fi dáadé wá láti sọ̀nà ẹ̀ẹ́dẹ́ nínú kùránì tó báyìí náà sọ́nà ìdíra kò sí mẹ́sìn ni òní bàtà ń ṣe gbogbo tó bá ti jẹ́ ẹ̀sìn pátá ni máa ń dìbà ni máa ṣe àfi káwá ṣe wọ́n ní ṣé òun lábẹ́ sàn rẹ̀ ọdún máa ń báyìí máa ṣe òun náà ní ọdún olùdí àdẹ́bí lábìlì kò sí mẹ́sìn òní òjò ẹ̀sọ́ wà lè rọ́ọ̀jì kò sí ní ẹ̀sìn ní ojú ìgbé kílíà ọdún méjì náà láàyè wọ́n sì ní mẹ́kọ̀ọ́ bí ajẹ́mẹ́ta ọdún ẹ̀ ọdún ọdúnmá. ẹ bá wọn bẹ́ẹ̀ lè dáa ní ọdún àwẹ̀ àtọ́dún léyà wọ́n lè kékeré à ìgbàgbọ́ náà yẹn bọ̀ wá. Ànábì sallallahu alaihi wasallam ó tó bá àgbà àsọ̀nù àwẹ̀ anábìnrin kayọ̀yáká zakato fitri ara kò ní yàrá yìí kọ́dà anábìnrin kayọ̀yáká ọ̀gbẹ́ zakato fitri kìí ṣe ọ́nàrí sọ̀dà kan kìí ṣe sàrà lásán nígbà tó kìí ṣe sàrà lásán pé anábìnrin sallallahu alaihi wasallam ó ní zakato fitri ní o ẹ̀sìn yọ ọ̀bùdà sọ̀dà kẹ́ẹ̀tọ́ kí n rìn ìrìn yọ ẹni bá wá yọ tiẹ̀ bá lẹ́yìn tí wọ́n kí ìjọba ìnáwó sọ́dà pẹ̀lú sọ́dà pọ́ọ̀t ànábì ní sàrà lásán ni gẹ́gẹ́ bí àwọn sàrà tá a máa ń sìn o. ok zaka kò tí ti adébẹ́ kì í sọ náírì sọ́dà pọ̀ èyí àti àdé sílẹ̀ bàbá tó ń kàn. lára kìíyà rẹ̀ ànábì sọ̀tọ́ náà ní ẹ̀ẹ́dẹ́sì àtàrù dìkì ẹ̀ẹ́dẹ́sì lọ sí ẹ̀yìn ní ọdún àwẹ̀ àmọ́ bẹ̀ bá ń bọ̀ wá dé ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ lára bá ti sọdún àwẹ̀ pé bẹ́ẹ̀ bá ń sọdún àwẹ̀ èèyàn máa ń jẹun lọ ẹgbẹ́ tó kù ní ibi ọdún àwẹ̀ kò rí bẹ́ẹ̀ ti lé yá sókè sí àyẹ̀wò tó bẹ́ ìgbàdà ẹ̀sìn ní ọdún ìgbàsí ẹ̀sìn ìgbà fẹsẹ̀ yìí náà káàkiri ọdún léyà ẹ̀sìn lọ náà òun náà ní kèfìyà ara kèfìyà rẹ̀ ní kábọ̀lá rẹ̀ kàn yìí. bàbá wa fẹ́ sọ ọdún bàbá wa fẹ́ sẹ́sìn gbogbo ẹ̀sìn abẹ́sẹ̀ wọ́n jẹ́ ìwúlò ìgbọ̀rọ̀ wa fẹ́ kọ́lọ́ tó gbà lọ wa. wọ́n jẹ́ mọ́ àkọ́kọ́ àyẹ̀kọ́láàsì ẹ̀sìn kan ẹ̀sìn tẹ̀sìn olùtọ́lọ́ ẹni tó bá pẹ̀rẹ̀ léyà pàtó olùtọ́lọ́ máa pa nítorí pé á máa láyé òní ọ̀pẹ̀rẹ̀ níyàn pàtàkì pọ̀ ẹnu ní òní pariwo kó kékeré báyìí lọ ó sì lè dáadáa rẹ ní ìgbẹ́ tó pa ènìyàn rẹ lọ. Ojú ọ̀pá orí àníyàn báyìí ni bàbá ṣe dáa tó bẹ́ẹ̀ lára ọkọ̀ tó. Àníyàn nù mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun wá fẹ́jú díẹ̀ àkọ́kọ́ nínú àwọn tí ń bẹ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì pé irú ẹran wo láti pa ìléyà kìí ṣe gbogbo ẹran tá a lè jẹ àlepàléyà o àwọn ẹran mi ń bẹ ṣẹ̀rí àtọ́pá lè jẹ wọ́n àmọ́ àlepàléyà irú ẹsẹ̀ lè sìn sẹ̀rí àrẹ àrẹ ìdí ẹsẹ̀ kò sí tó bọ́lé fún yàrá ìyá ìdí ẹsẹ̀ sọ́yìn ló sọ àti wàá mọ́sẹ̀lì àwọn sàbẹ̀ ìdí ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ lórí àlẹ́ òsì kọ̀ fún wa àmọ́ àlẹ́ fẹ̀sì parí yá àlẹ́ fẹ̀rẹ̀ parí yá àwọn tó máa ń bẹ wọn máa sàwádà wọn láyé àwọn àdàtì ọ̀dà yìí lábàá fi sọ fún wa gbogbo àpé gbogbo eré tó bá fi lẹ́nu kan lòlẹ́ sí ní láti máa ń ṣẹ́gbẹ́ dáhùn sí ẹ̀wẹ̀ kan ẹni tó wà lọ ra adìẹ tó wà fi kùn náà àgbòdì mìíràn ìsàsùn lásán láti ẹwọ òwọlé yá bẹ́ẹ̀ bára tòlótòló tó ju adówó rẹ̀ ju àgbò lọ ìsàsùn lówọ̀ òsínú ni òwọlé yá àtúnrẹ̀ lóde wọ́n náà sì jẹ́ àmàlẹ́bí rẹ̀ lóde tán àwọn ẹ̀rọ lọ jẹ́ àléyá láwùjọ wa yìí àwọn èèyàn pàbí àwọn ọ̀dọ́ wọn máa ń wọn nípò ní àgbóyè parí àpá. ọ̀dọ́ mi lágbára ìpàlẹ́ àkóso nípa yóò ní ló fà pátáwọn òbí wọn ti pa nínú wọn nípa ọ̀gá ọ̀gá wọn. irú àwọn ìtàlẹ̀ parí yàrá àgbò lára àgbò láti lórúkọ àgùntàn àgùntàn náà wọlé yá o bákan náà màálù àlepàléyà àti ràǹkọ́mí àwọn àwọn ẹran báyìí náà àlepàléyà lẹ́yìn àwọn olóyè kò sùn náà. bàbá tó wá wà ẹran yìí náà èwo ló bá lọ́lá jù nù wọn èwo ló bá jù nù àwọn ẹran yìí kò sí náà sùn kán látọ̀dọ̀ àbúrò àbúrò Muhammad sọlọ́lá ọ̀sánlá lọ́wọ́ pẹ̀lú àwọn sọ̀hábà kò sí náà sùkàn ẹ̀rí kankan tó sọ pé ẹran báyìí ló wáyé kò sẹ́yìn lábẹ́lá ní Muhammad. àwọn àfáà kan máa ń sọ pé ìran ẹran kan ló ń ládá ló ń lọ́lájú àwọn olùdó àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ kí wọ́n fi sọ̀rọ̀ sọ̀hábà níbi àdíjì àṣà kan àti mo jáde bẹ́ẹ̀ àwọn ará àyè pé ẹran tó dáa jù nínú ẹni àmì ìpẹ́lẹ́ akẹ́kọ̀ọ́ bá ló láyé lò. Níbi àdísìn Aisha. Aisha ló wọ̀ sọ pé ẹran yẹn lọ láti yòókù lọ́rùn àmọ́ àwọn àpàlà àwọn bẹ́ẹ̀ tọ́. Kò sí tó burú bẹ́ẹ̀ táwọn àpàlà máa ń bá mi. Ní bá lágbára pé bá láti yàn kó lọ́bẹ̀ sí ìwé ó lè gba ládàá ní àkọ́dà bí ò bá rí wọn abẹ́ pa. Ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọ́n ní ẹran tánà ìmọ̀ ń pa àgbò ni tí máa ń wù méjì ìsì máa ń jẹ nínú dúdú ìsì máa ń rí náà nínú dúdú ètò máa ń rìn nínú dúdú tí àwọn ẹ̀ka sọ àwọn afáàlẹ̀ ẹgbẹ́ tó lọ́lá ní ìkòwé ẹran tó bá rí dúdú yẹn pé ẹran wọ́n jẹ ẹran fún babaláwo àmọ́ ẹnu rẹ̀ dúdú wà mẹ́ẹ̀ ojú rẹ̀ náà ní dúdú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ mẹ́rin lórí èyí ọjà bẹ́ẹ̀ bá tó jà fún ọwọ́ rẹ̀ bí irú ẹran mẹ́tò mẹ́fà sọ̀rọ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ náà máa ń wá rẹ̀ káàkiri irú ẹran mẹ́rin ni wá bẹ́ẹ̀ bá wọn wá rẹ̀ káàkiri tó fẹ́ parí ẹran náà níbi pa ìfẹ́ tó ní sàtẹ́bí náà ló gbàlágà rẹ̀ tó wá gbàlágà mẹ́rin ọ̀sẹ̀ gbàlágà rẹ̀ ti wá bákan náà ẹran tá a fẹ́ pa yìí ìran àwọn ẹran tá a kà yìí ó wá láwọn kan táwò lára wọn àwọn kan wọ̀nyí àwọn tí wọ́n palẹ́ láì sí ìmọ̀ kótó dáadáa kò sí ẹkọ ibẹ̀ bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ wá mọ́tò mi sí tí yóò máa pa mọ́tò yóò mú mọ́kálíkì lọ́wọ́ wọ́n á rí mọ́tò olódà máa sọ fún bí wọ́n fẹ́ ẹran tó ìpàdé yá kéèyàn mú àwọn tó mọ̀ nípa ẹran lọ́wọ́ pọ̀ bá ń pa ẹran torí pé àwọn ẹran yìí di èjì àwọn tó máa ń pa ẹran dáadáa wọ́n mọ ẹran bọ̀tí báwọn náà ti lé ẹran bọ̀tí sọ pé ọmọ bọ̀tí ẹ yóò ṣe pọ̀pọ̀ rí ẹ bá wọ́n ti ṣe bọ̀tí ètí ìṣe bọ̀tí ìlẹ̀ dúdú lọ́wọ́ àwọn tó ń pẹ́ wọn bọ́tà lòun kò wọ́n mẹ́rin lọ́jọ́ àdá lẹ́bí ọmọ tó méje ọ̀pọ̀lọpọ̀ tá a jẹ lónìí á ti ẹ̀pọ̀ títí wa ẹ̀yìn ara àwọn adẹ́nà táwọn ẹ̀fọn wa àdìsù mẹ́fà ẹwà ara bí ẹni níbi bó ti pọ́n mẹ́ta kì í tó. sàwọn ìgbòmí náà ẹ̀rọ ìyá ẹ̀rọ pọ̀ sí ilé wọn ti fún láyé ilé jẹ kò pọ́n tó báyìí òun ló jáde wá expert èjì ó ní kan ṣùgbọ́n ẹran àpò orúkọ àgùntàn àwọn eléyìí wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ kan àbí kó gbẹrun lé ọdún kan ó gbọ́dọ̀ gbọ́dọ̀ kan àbí kó gbẹrun lé ọdún kan yẹn lé at least ó gbọ́dọ̀ pé oṣù mọ́kànlá àbúṣù mẹ́wàá pé ẹran ẹran orúkọ láti paléyà ẹran àgùntàn láti paléyà ẹran àgùntàn láti paléyà ó gbọ́dọ̀ lẹ́yìn ó gbọ́dọ̀ pé oṣù mẹ́wàá ẹ wá ní màálù tiẹ̀ òun gbọ́dọ̀ ọdún méjì gbọ́dọ̀ lé mẹ́ta sẹ́dẹ̀ ìwà mọ̀ para pípa ẹ̀kọ́ ọ̀rọ̀ alábàtà kẹrin ti tóbi gọ́ọ̀mù. bẹ́ẹ̀ náà ni àwọn méjì ọkùnrin tí ó gbọ́dọ̀ mẹ́ta tí ó gbọ́dọ̀ lérò èlò ọdún mẹ́rin nínú àwọn mi. nítawó bẹ́ẹ̀ lára táwọn àwọn àwọn ọ̀sẹ̀ náà bí ara àwọn ẹran yìí kọ̀ọ̀kan wọn àlẹ́bí ni ẹran tó bá tójú rẹ bá dà tá a pè ní àwọn òbá tàbí àwọn kánú ẹ gbọdọ̀ ra wẹ̀ àìsípaléyà ẹ̀yìn wọ́n ìbádà ni kìí sí òun lè gẹrú ẹran yẹn lè gẹ́ ọlẹ́ ìsàkíkọ̀ ọlẹ́ pàjẹ́lé kò sì yóò sì lè jẹ́ kí ẹran ojú wa tó yẹ dà ojú ò lè da tó yẹ jẹ́ àwọn tó yẹ sì ni wọ́n fi wọ́n fi rẹ̀ pàṣọ pàlọ́ lé wọ́n lọ ẹran tó fi rẹ̀ dá àìpàlẹ́yà òun. Ina àyè ní abẹ́rẹ́ alẹ́ àìsàn ní abẹ́rẹ́ alẹ́ àìsàn kó tóbi ní láti àìsàn wà wù mí. àwọn ọkọ àwọn ọgbà yóò wà wù mí ẹ̀yìn sóbi wò dà fún ọba wọn náà kẹlẹ́ ojú dà àwọn náà wà bí àkọsí ẹ̀rọ yóò dà àwọn ọ̀nà kò bẹ́ẹ̀ gbà wọ́n títí dàbá ìgbà tí olè yóò nípa nígbà mi mọ́ra mọ́. bákan náà tó ní kílẹ̀ tó wà wọ́n lẹ́sẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ìwó lọ́kọ́ gbé láti mọ́lẹ̀ etí lọ́kọ́ gbé láti mọ́lẹ̀ àwọn kan wọ̀nyí yàgò lọ ẹran ànábi ní kọ́dà ẹ̀ gbọdọ̀ ra ẹran tó wù ẹran aláàárẹ̀ ẹran àwọn wa lè bá máa fi ẹran bẹ́ẹ̀ ní ìlànà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹran ẹ̀ ọba àti ìlànà ọ̀rọ̀ ẹ̀rọ bá dùn ẹlòmí ìlú ẹran bá mi kò ní ìlànà ojú ọmọ inú ọdún kan nínú ọ̀rá máa ń lọ yí di nǹkan abdullahi ẹ̀wọ̀n lọ yí di yíyan ẹ̀dúgbò ẹni wáyé bàbá tó ń lo àwọn ọmọ nílá kéèyàn wọ ẹran tó bá tó dáadáa tó lálàáfíà pé kọ́dà tó ìlú pọ̀ tó lálàáfíà wọn á dáwọ́ ẹran. kò sí nínú hadith tó ní àlè fi ẹran tó bá tẹ̀ lọ́dà títà àti ìlú pé ẹran tó bá tẹ̀ lọ́dà yẹn lè parí yá. kí ló fà á? ìgbà táwọn ẹbí ń sọ àwọn nǹkan tá àwọn nǹkan tá a rí lára ẹran ẹ́ tí a lè nípa léyá nítorí parí ìtẹ́ lára ẹ̀ àlẹ́bí ò ka èyí tó bá tẹ̀lé dànù ìka àárọ̀ kíkún ó dà pé ọ̀rọ̀ àlọ́lá ni nǹkan tá àlẹ́bí bá ti kà pé bá lọ́lá jẹ́ kàńtà náà lọ́wọ́ lójú àyà lẹ́bí kò sí yìí ẹ wá fi kún àwọn àgbà náà bàbá bàjẹ́ máa tẹ̀lé àgbà ló bàjẹ́ àwọn nǹkan tí ẹran máa ẹ̀rọ máa tò ní ẹ̀ fi ẹran paléyà làbí sọ bàbá ìyá lè kóso lójú ayé àlẹ́bí wọn náà ń padà mà bí àwọn kan fẹ́ wọn padà máa ṣe irú ẹran báyìí àlẹ́bí wa sọ bẹ́ẹ̀ kọ́lá tó ti pé yóò pàdé òwe ni àbí yóò bá kó ibi náà wá kọ́lá àwọn àfa wọn náà lórí náà parọ́ ẹ̀ yíyún òjò wa kàn wá kó parọ́ ẹ̀ kó parọ́ ẹ̀ kó kàn wá kò sínú àwọn ẹran tá a lè sọ̀rọ̀ bá sọ̀rọ̀ àtúntò ìjẹ́ni wa lórí kò sínú àwọn ẹran ìròyìn tánàbí ní ara rẹ̀ àti ilé pa ìgbéga kíkà ìyẹn lè fi ẹran tó bá tẹ̀ lọ́dà ìyẹn lè pa iléyà. bákan náà ẹ wá nínú àdúgbò àti ọ̀rọ̀ àkọ́mí méjèèjì yìí ẹnì kan ò lè dábàá àrùtọ́ ọ̀rọ̀ àwọn àrùtọ́ ìlànà ọ̀rọ̀ tó lẹ́nu pé màálùú àti àfúnmi èèyàn kan lè dàgbà èèyàn méje yóò dì máa bẹ́ẹ̀ bá kó méje ẹ̀mọ́ pa báyìí tí wọ́n máa sábà lọ. ìyẹn pé àlébi pẹ́ẹ́pẹ́ jẹ́ pé àwọn táyíkà náà káwọn náà láǹfààní àti pẹ́ẹ́rán àgbómi ń bẹ lónìí ní abẹ́rà ó wọ eight thousand naira omi one thousand ẹ wá wò èèyàn méje papọ̀ tún ara ìdí àlò kan gbàtí wòye dá thirteen fifteen thousand àwọn àti lè wọn parí ẹ so nọ́mbà àwọn tí ó parí àtúndé lè yóò lè pọ̀ so wọn wá láti wá ní owó wà ní wíwọ ìdẹkẹ ọsọ àtúndé lọ kúrà wọn rẹ wọn rẹ wọn àwọn àlù àwa lè àwọn míì wọn lé tó pọ̀ abẹ́rẹ́ tó ní ìjọba tó pọ̀ ìpele bá ti béèrè bí ìjọba béèrè bí ìjọba ti béèrè bí ìjọba béèrè ìlú ni bẹ́ẹ̀ tó bá pa ẹran àgbò tó bá pa ẹran òun wí ọ̀pọ̀ wa lè dá pẹ̀lú pa nítorí pé àwọn tí wọ́n béèrè ẹran lọ́wọ́ rẹ̀ wọ́n pọ̀ pàtàkì lọ́dọ̀ ìwọ́ yẹn àfa ìṣàpẹrẹ fún mi. Ah! ẹran ló ń pẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọdé ọlọ́kùsà mi tọ́ba ti pa tán sẹ̀sì yọ ìbòmú ẹ̀sán àti àná rè tọ́ba tọ́ba tọ́ba tọ́ba tán gbogbo ẹ̀ máa kó sí bàṣíà bàṣíà ó sì mú. mọ̀tẹ́tẹ́ wa fẹ́ fún bẹ́ẹ̀ bá ti máa fún jágbo lẹ́nu lọ́rin ẹ bá fún àwa kìíní ká fún àwa kìíní bẹ́ẹ̀ bá sọ́ra èyí tẹ́ paléyà gan-an ràṣẹ̀ láti wáyé ní ọ̀rí yẹn bẹ́ẹ̀ kó lè ba lè tó àmọ́ gbọ́dọ̀ ní pé ẹnì kọ̀ọ̀kan tẹ̀lé wọ́n ti pa bí àgbọ̀nfẹ́ àbí àwọn kan yìí ẹni ká wọ níbi àwọn tí àfìbalẹ̀ yá. bákan náà dára kan tí a tún sọ fúnra wa nípa ọ̀nà ìléyà tẹ̀sí bó láti pín ara yìí. àdẹ́bí ní a àdéhùn ní akíyanra yìí yàtọ̀ sí dédé àwọn náà ṣe àṣìṣe máa pàtó ayé ìpín yìí tó àpò dédé ìrìn ìrìn mẹ́ta ànábì ní oúnjẹ ń bẹ èyí tẹ pa gangan ẹjẹ ń bẹ bákan náà àwọn tí wọn pa ẹfun wọn sàrà nìyẹn ẹlẹ́kẹta ó ní ẹ̀kọ́ ẹwà rẹ́gùn kò sẹ́lẹ̀ lè fún ìyẹn lè fún ẹni tó lówó yàn lọ ọ̀gá rẹ ló pa ẹran ńláńlá tó pọ̀ tó ń pẹran ní bíìtì ọmọ mi wọ́n tó ti gbogbo pé wọ́n lè tọ́gà rẹ lẹ́gùn tọ̀ ọ̀gá ẹ̀rọ àgbà pa ẹran ìlú wọn lókè àmọ́ fi ra ẹ̀fẹ́ yẹn lè fún àná yàn yẹn lè fún àwọn ọ̀rẹ́ yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè pa ó sì náà pa kọ́lá fara wọn tí wọ́n ṣe mùsùlùmí náà tí ẹ̀mí wọn fẹ́ rọ̀ sẹ́sìn wa díẹ̀ àlùfáà wọn náà kì í ṣe tí wọn ní kàn wọ́n bá lé yóò fún sẹ́yìn fẹ́ sí ẹ má kúrò wọn ọmọ ní gẹ́nu má kúrò wọn lọ́wọ́ sọ. bákan náà lẹ́sọ̀ bá wọn lọ sẹ́lá ni wọ́n sọ fún ayé òde ọlọ́wọ́ náà pé ẹni tó wọ́n pa má fún alápàtà tó bọ̀ kún rẹ àbí tó bọ̀ ọdún rẹ má fún ní nǹkan kan bí ẹran náà. ayọ́kù sí bàbá mi dúdú àwọn àtọ́jú yóò yẹ ládùúgbò àwọn ènìyàn dúdú ẹnu mi ò gbọdọ̀ dùn àbí kan lé ẹgbẹ́ agbọ́nà àwọn aláìsí lókè tí ì dé kí ló dé àwọn ẹni wọn gbọ́n àdúgbò yìí kí ló fà gbogbo ohun wa nípa gbogbo ọrùn ni ó gbà bí ẹ máa ń tẹ́lọ mẹ́ẹ̀ẹ́dógún tó sọ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ mẹ́ẹ̀ẹ́dógún náà kó lọ́kọ́ tó di àpò tata tí wàá ti kò sí ní ẹ̀rẹ́ ìṣẹ̀yà àìfọyàn bẹ́ẹ̀ ẹjẹ́ kan sí ẹni pé ẹni béèrè pé ìlú ni ó gbà pàtó òde dúró èyí tó jẹba tó jẹ lọ́wọ́ ẹni tó dá ẹni ẹni tó ní ẹran ẹni tó kú pàkó yóò rìn báyìí ti sọ fún Aisha ẹni tó bá gbẹgẹ́ ẹni tó dúró ẹran tí ò bá wà ní ẹni bá bóyá olójú àbí bẹ́ẹ̀rù kò lè tẹ́lẹ̀ náà máa bá àwọn tó kú bẹ́ẹ̀. ẹnu ọdẹ bá ọpá ìyá rẹ sọ pé ẹnu ọdẹ bá dùn yìí lọ́sọ̀ lọ́ọ̀ mi ẹnu tó bá ń pọ̀ yìí kò sí gàǹjà èlò bàbá tó bá gbowó ẹ̀ fún mi. bọ̀d aṣọ kìí ṣe pé kìí ṣe pé haram ni kò jẹ bẹ́ẹ̀ kò lè jẹ bẹ́ẹ̀. ọkàn máa dáná wò ẹni mo fẹ́ràn yìí ṣé àti wá gbọ́ ni pé ìyẹn ti wá bá mi dúró ẹran èyí ló wà ní ikú ẹran tó wà lóko ẹran kẹ́rìbákẹ́rì kan ní máa fún kí n bá fún anábìlẹ̀ sí báwọn àìsí olè sóde mi o anábìlẹ̀ yẹn fúlẹ̀ sí bí wọ́n fún anábìlẹ̀ sí àwọn ọ̀nà fúlẹ̀ sí o torí pé wọ́n máa yẹ kó àyè háwà ẹ̀yìn pé wà kí ilá nítorí pé kò pa ẹran tó wọ́n ká fún un kìí ṣe nítorí pé ó bá wà lù kìí ṣe nítorí pé ó bá wà fún torí kò pa tó lọ́kọ̀ọ́ sí fún un. àgbóyè pa náà wọ́n tó jẹ́ àwọn bí wọ́n bí wọ́n lólùfẹ́ yàn abájá ìlú àdúgbò yẹn ti ṣẹ̀bù fún agbẹ́bẹ́ lọ ọlọ́run fẹ́ ra ẹ̀ sọ̀rọ̀ èyí ká mú tó àmì òṣèlú òun náà tó dé kàṣẹ̀ pẹ̀lú ẹ̀ràn náà ó wá kú tó ní kàṣí pẹ̀lú àwẹ̀ tó mọ àwọn ọ̀fà àwọn ìgbà àràfà. àwọn ìgbà àràfà ọdún yìí àníkà ó bọ́ sí ọjọ́ sat sátidé bọ́ sí. kálọ́ sọ̀rọ̀ nípa ọjọ́ àwọn sátidé ẹ̀yà kọ́ sọ láàrin ìjọ fún àwọn ìgbà àràfà yìí. àníkà sọ̀rọ̀ náà ó ní ìrọ̀lẹ́ ọjọ́ àràfà ọlọ́wọ́ pa ẹ̀sọ́ tó ń jèrè fún tọ̀ ọdún kan wájú ọdún kan lẹ́yìn kì í sàmì ìṣẹ́ ńláńlá o àwọn ìṣẹ́ ńláńlá ẹ̀ tó bá kó bẹ̀ ẹ̀ bá ń di àdìbẹ́lẹ̀ ní ìjàdùmá ẹ̀ bá ń kúrọ́ kúrọ́ ma ẹ̀ bá ṣe zìnà ṣe zìnà ma àmì ìṣẹ́ ńláńlá kan àrà mi kà ó lẹ́nu ẹ̀kọ́ o àwọn ìṣẹ́ kékeré òun náà lọ parẹ́ o kí ẹ̀ṣẹ̀ láti sùn ti ìrìnàjò ẹ̀ àdébí sallallahu alaihi wasallam ó wà sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ àwẹ̀ sàkà àdébí náà tẹ̀sùn yawm as-sabt illa ma fi mimma ìtọ́rọ̀dọ́ ìtọ́rọ̀dọ́ lọ́wọ́ àlejò la tẹ̀sùn yawm as-sabt àdébí lè gbọ́dọ̀ láà láà náà yà ní lámàlẹ́ fún ni a máa fi kọ́ ọ̀hún yẹn kó wọ́n sì kàn yín láàtẹ́tì ní ọ̀wọ́rọ̀ ìlú láàtẹ́tì wọ́n látẹ́kọ̀ọ́ kò sí náà. láàmù yẹn ló ń la náírà a máa fi kọ́ ọ̀hún yẹn kó ọ̀wọ́rọ̀ sí náà yẹn. òun náà níbi wá lò àní mi láàtẹ̀ súnmú yọ̀ọ́ àwọn fa àyọ̀ mọ̀ sàmùsàmù àní mi lè gbọ́dọ̀ gbáwé ní ọjọ́ sátọ̀dé ìlà fíìmá ìtọ́ọ̀lọ́wọ́ àlẹ́yìn àyàfi tó bá jẹ́ pé àwẹ̀ nínú àwọn àwẹ̀ tó wọ́n bá ṣe lọ́rùn èèyàn lé lórí ó bọ́ ní sọ́tọ̀ di olùkàlẹ́gà ilá yẹn onáfẹ́ ní wọ́n ti gẹ́gẹ́ tọrọ bá lọ́jọ́ sátọ̀dì náà yẹn kárí lò ẹ má ṣe kàwáyé náàyùn tabaluwari ńlá ajẹ́pẹ́ ó fẹ́ yọ àwọn kankan lẹ̀ fún wa pé àyàfẹ́lẹ́ nìkan wà nílá fi ìmọ̀tọ́ ọ̀dọ̀lọ́wọ́ alẹ́ àyàfi nínú àwọn àwọ̀ ìtọ́nà ń ṣe lọ́nà yẹn fún yín tó bá gbọ́jú sápẹ́lẹ́ nìkan. alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùsẹ́ńdà alẹ́ mi ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yóò bá tẹ̀ wá rí tí ó jẹ lọ́jọ́ sátọ̀dé bó ṣe ẹ̀yìn epo ẹ̀yìn náà àdéhùn epo jẹ́ epo là yóò bá tẹ̀ wá rí tí ó là bó ṣe igi ló máa rí pé á ah, igi kó sì mú èpo gbọ́dọ̀ bó ṣe ká sí àwọn epo lòdòdó àdéhùn epo sì dálẹ̀ kó wá rí ẹ kó lọ obìnrin ni sẹ́gbẹ́ bí náà yẹ sí lágbára tó nù bá a sì gbọ́ ọgbà ìtàkùn ìpàdé mi sọ pé ẹ gbọ́rọ̀ ọgbà ìtàkùn sátọ̀dé èyí náà fi máa fọ́ lọ lọ́wọ́ àárẹ̀ ìlú àyàfi ẹgbẹ́ àwẹ̀ kan ṣe lọ́rùn àyàn lẹ́yìn bọ́ sátọ̀dé nìkan ló tọ̀ bẹ́ẹ̀ wá ní tí ó jẹ́ lára ti dé nígbà tó á lè fi ìbáṣe ló jẹ yẹmọ́ sọ̀gbẹ́ dàgbà rí ó wà lọ́sẹ̀rí àbẹ́ àníbi sọ̀rọ̀ sọ́lá ọmọ ọgbà ní máa ń tí yóò lọ́nà ọ̀lẹ́ rẹ̀ méjì láàgẹ̀ ó ní òsì tẹ́jẹ̀ ńlẹ̀ ànẹ́bí ni mo sọ dáwọ̀ tó bá jẹ́ lọ́sàbọ̀dé tó bá jẹ́ wáyà ní tó jẹ́ mọ́ sọ dáwọ̀ ẹ̀ náà fi sọ fún ọ bó ṣe kó kí bó ọ wá jẹ́ sì jẹ́ ọlọ́run ó ti sáà máa ń jọ ọgbà ẹ̀rọ sọ́kọ̀dé. wọ́n hadith sọ̀hìn afáwà tẹ̀lé ìlọ́gbà hadith yọ wa afáwà alibáàlì rahimahullah ta'ala fún hadith yìí hadith bá a fi àná na àwọn afáwa lọ́rọ̀ tó pọ̀ gan-an lérí ọ̀rọ̀ àwọn sátidé. àwọn kan wọ́n ní ìbágbọ́ ẹ̀ sátidé wọ́n lè gbèsè ìdí àyè gbogbo àyè máa bẹ̀rẹ̀ fọ́nà àbí òsì àwọn ẹgbẹ́ àwọn àbájọ bọ́ síbẹ̀ ìdí àyè yẹn. àǹkan lọ sátidé gbogbo àwọn ìgbàgbọ́ sátidé àgbọ̀dọ̀ gbá àfàwọn tó bá jọ ọ̀ràn yẹn nìkan àwọn tó ti jọ ọ̀ràn yẹn wọ́n ti ọ̀ràn náà àwọn tó bá jẹ́ àwẹ̀ lérí náà ọ̀ràn ìlú náà tí ẹnu ọlọ́run bọ́ bá sì máa wà ní ní sì gba àwẹ̀ oṣù kan léra wọn gbogbo oṣù kan bá bọ́ sátidé yẹn lé ní ẹ̀ẹ́dá. sọ àwọn akẹ́lẹ́ yìí kọ́ ọgbà rẹ̀ tí wọ́n bá ti gbà rẹ̀ sátọ̀dé ẹni àwọn náà ti gbà rẹ̀ tó yọ̀ ọ̀yàn sọ ìjẹ́ ṣe mí dáa ní ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú àdìsí tí a kà yìí fún àwọn nǹkan tí wọ́n tàbí ọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n náà tí wọ́n náà pa ẹ̀rẹ́ rí àwọn ní gbogbo àwọn ẹ̀kọ́ náà ọjọ́ àràbá yìí ó ṣe pọ́ sí yọ sátọ̀dé ọ̀gbọ̀dọ̀ gbá o kọ́ bá gba àwọn ọ̀dẹ̀ nìyẹn ní ẹsẹ̀ ní màmá àwọn kọ́ sọ̀rọ̀ àti àwọn lẹ́yìn àwọn jàbátálù àwọn lẹ́yìn ní àbẹ̀lẹ́mọ́sọ̀rọ̀ wọn ni kò sí tán tó bẹ̀rẹ̀ mẹ́sìn àwọn kan lọ àárín àwọn àfa mi àwọn ní àṣìlẹ̀ ti tà lọ́jọ́ sátọ̀dé kódà bí ara bàbá gbọ́ bẹ́ẹ̀ àyíká. àwọn olówó ní ọ̀rọ̀ wọn fẹsẹ̀ nílẹ̀ ṣé ká nípa fẹ́ gbàgbé nísìnyí tọ́gbọ́n náà àdáńgbà rárá nínú ìdílé náà agbọ̀rọ̀ wà wọn wo ni wọ́n fẹ́ lọ́wọ́ rọrùn lọ́wọ́ fẹsẹ̀ nílẹ̀ àwọn tó ní àwọn ọmọ nílé yóò àwọn gbà ní àdé tàbí mọ̀hámàdù ìgbà tẹ̀sùmí ọmọ sáàtì alẹ́bíyẹ ẹ̀kọ́ ọgbà lọ́nà sábọ̀dì àwọn gbà rí àìsí gbà rí lọ sílẹ̀ máa ti wá gbà yẹn ti sí àmì màmá nìyẹn bí alẹ́ kíkọ́ ọ̀hún wa. àwọn àwọn míì náà àwọn ní àyẹ̀ lè gbà wọ́n á mú àwọn èyí wá àwọn fàtí wọn sọ pọ̀ fún àwọn fàṣálà fún wa. àmọ́ bẹ́ẹ̀ ka ọ̀rọ̀ àfáà wa ṣe ìtẹ̀mí rahimahullah ta'ala àwọn sì ń lébi nínú asan dada wọn sì ń tẹ̀lé kéésì sọmọláìsì. wọ́n ní àwọn sátidé àwọn tó sọ̀nà mẹ́ ọ̀nà fi sí ìsísí márùn-ún àbáwọ̀ ọ̀fẹ̀mí ọ̀fẹ̀mí lọ́wọ́ fi sí wọ́n ní ọ̀sán ìsísí márùn-ún ní àwọn sátọ̀dé ní ìṣesí alákọ̀ọ́kọ́ ayẹ̀kú náà fi tọ́ọ̀dù ètò ilé mú yàn gbà rẹ sátidé kò lábẹ́ sọ yóò ó lè jẹ́ èyí tọ́nà sí lọ́rọ̀ ìrìnàjò àpọ̀ wa ẹ̀kọ́ ti jáde àti sàbàrí ẹ̀rí ti ẹnu ètò wa lè mú yàn gbà rẹ sátidé àwọn ẹjọ́ ràn yàn ni ilà fi ìmọ̀ sọ́rọ̀ lọ́rù àlẹ́kùn mú sọ́dọ̀ àdìsùn ilé òlọ́lá yìí kan máa ẹlẹ́ẹ̀kejì an yasuma qablahu yawmal jumu'a fala ba'sa bihi wọ́n lè lẹ́sẹ̀ ìgbàwẹ̀ sátidé but irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ jùmọ̀ adíláti tó dé oná o àdísì yàwá ju èyíyà òbí ọlọ́run náà láàrin hà ìyàwó ànábì ló gbàwẹ̀ lọ́jọ́ jùmọ̀ gbàtó gbàwẹ̀ lọ́jọ́ jùmọ̀ ànábì wa ní sọ́gbà lánàá olóhùn ọ̀gbà ó dà sọ́gbà lọ́la tí sẹ́kìrì sísá dé olóhùn nígbà àníkó ẹ̀kọ́ nígbà wọn gbà wọn àìsíjọ tímọ̀ nìkan gba àwẹ̀ àbáwá òfèmí ajẹ́ pé nínú àwọn tó yọ nítorí lè mú yàn gbàwẹ̀ sábọ̀ lè kéé sọ̀rọ̀ ẹ̀rẹ̀ kan ara rẹ̀ ní ajẹ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìtọ́tọ̀ lè kó gbà ní juma tí wọ́n gbà ní juma ó lè rí olùgbà ìtọ́tọ̀ lè pẹ̀lú àdìsàkàyè ó ti rí àbẹ̀rẹ̀ ní síbi tó ti bá wọn. ẹlẹ́ẹ̀kẹta ayin sọ́ọ̀dì bá síyáàmù ayé mọ̀ṣọ̀wà wọ́n ní àwẹ̀ sátọ́dé kó lọ fẹ́rí sọ àwọn àwẹ̀ kan tó yẹ fẹ́ ṣẹ̀rí àti tẹ́lófin kò wá ṣe é sí ọ̀nà ní ẹgbẹ́ gbà bí sì bí ṣe láti gbá ọ̀rọ̀ yìí kalẹ̀ yóò kó sí sátọ́dé bí àwẹ̀ àwẹ̀ àrẹ́lú adáwùsù yóò pọ̀ sátọ̀dẹ̀ ìgbànábí ò yọ òyìnbó yọ ọjọ́ tó sọ fún sọ́ba ẹ̀ kò yọ ọdẹ kò yọ ọdẹ àìsàn ọlọ́dẹ nìkan ló kù ìyàlẹ́dẹ̀ dáwùsù gbà lónìí sinmi jọ́kejì gbà lónìí sinmi jọ́kejì ọ̀fẹ́ ha gbà lọ́jọ́ alamisi yóò sì kéde yóò sì ní jimá ẹgbẹ́ òkú bí bá bẹ́ẹ̀ bá sí ìgbà ìdáwọ̀ ló tún gbà tó bá lọ́pọ̀ lè kọ́dà yóò dàgbà ní yóò tún wá lọ sí ní Sunday sùúrù àwọn ìlú àwọn ìgbà ayé àwọn bẹ̀rẹ̀ àwọn ìkọ́kọ́ àwọn oṣù ojú ọ̀run tó wáyé thirteen fourteen fifteen àwọn ló bẹ̀ẹ̀ ta yìí wọ́n ti gbà wọ́n ló ní àgbà àti àwọn ọjọ́ àlàfáà ìjà ọ̀rọ̀ ìfàkàrà ti wọlé nù ọjọ́ àfọwọ́sá kọ́ sílẹ̀ àgbà ẹlẹ́kẹ̀ẹ́ nàbí àyíṣọ́tì bàáàdàtà bàáàdàtì máa yẹ sùn yóò máa fi lọ àtẹ̀yẹrẹ nìkan. ẹlẹ́kàrún òun gẹ́gẹ́ ní alẹ́ mi wá tọ́ka tí dáa òun ni wẹ́wẹ́ fẹ́ gbà ayé ọ̀fúsọ̀ ìsọ́wí àfọwà kí yẹn kan sa sátọ̀dé lẹ́sà kóun fẹ́ gbà wẹ̀ lásán tí ò sínú àwọn àfúwẹ̀ tá a ṣe lókè kọjá yìí òun ni ọ̀dà àwọn afọ ọ̀fẹ̀mí wọn lò lànà lè tọ́ka sí ní àdéhùn yẹn kí yẹn kan ní àkùrẹ́ sọ́nà lónìí ó wá ní sátọ̀dé má dáwọ́ má dáwọ́ sọ́dọ̀ àyàfi kó bá lè gbà ní jùmọ̀ à wọ́n sì lè ọgbà ní ìjọsán ààrẹ wọn fatawa fáwọn àkòrí abàmì pẹ̀lú fatawa ọ̀sáì àyẹ̀yẹ̀ sọ́nà bákan náà ọ̀rọ̀ tó fẹ́ kàṣí pẹ̀lú alhaji awọn alhaji ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀yìn yẹn jẹ́ náà ìrántí kiri kan lẹ́sìn. ẹran ìgbàwó lápá èyí gbọ́dọ̀ pẹ́ran popular sodas a pẹ́ran bada sodas bada ikú kalẹ̀ o alẹ́ ti lè gbọ́dọ̀ pẹ́ran popular sodas èyí kan tó kí ọ̀nà ọ̀nà ẹ̀yìn pẹ́ran kí wọ́n á sọ máa nǹkan kò sí o ẹ̀rọ láàbíyà ní ẹgbẹ́ bíyàn náà ni ó sì ta pàpàpàpàpàpàpàpà ọ̀bẹ sùúrù wáyé amọ́lẹ̀ ó fẹ́ kú jípa ìbá tó bẹ̀bọ̀ lọ́wọ́ bá pa á sọ wọlé yàrá wọlé yá gbàtúwò ìdí kírun ni àmọ́jọ ọdún o bọ́ba lówó lọ́wọ́ sáyẹ̀ lọ́pàá mi bẹ́ẹ̀ bá sì ẹ̀bẹ̀ sí wọn jẹ́ lọ ọ̀wọ́lé yá lẹ́gbàá tó bá ti túnra tán kìí ṣe lẹ́gbàá tí wọ́n bá ti túnra tán òun wọ́n bá ti túnra tán ìdílé pàjọ wọ́n bá fẹ́ tó ti mọ́ ọ̀dẹ̀ tó ti àwọn bá ti túnra tán ọ̀sán láǹfààní àti pẹ̀rẹ̀ tó ló gbígbà tó bá gbé kí wọ́n bá pẹ̀rẹ̀ lórí pẹ̀rẹ̀ tí wọ́n bá pa ń bọ̀ tó lẹ́nu ẹnu ọ̀bẹ̀ wọ́n lè ṣẹlẹ̀ ọ̀hún àmọ́ nínú ní nàìjíríà ẹran ẹran ọ̀dọ̀ fún ìṣẹ́ wọ́n yá ẹ̀yà kó ní ẹ̀kú ẹwà wọ́n ra pẹ̀lú ọ̀run ṣùgbọ́n kò ní ìpínlẹ̀ ọmọ pàṣẹ àbúpàṣẹ wa wọ́n ti kírun tán wọ́n ti sábà ti kírun kò ní bọ́ sọ mọ́sálásí mi kàbí sọ mọ́sálásí kan máa ti wà ti kírun nípa ìlú ìdílé mọ́sálásí rẹ̀ pa ẹ wàá rí ọdún léyà yìí bàbá ṣe lọ wọ́n ní amẹnu gbó wọ́n ní amẹnu jẹun wọ́n jẹ mọ́ mu bàbá wa dé àwọn àjẹ yà mọ́ tọba tọba lẹ́nu jẹ tọba lẹ́nu fọ́ ìyẹn sì lè fọ́ nù ó lè fọ́ nù ẹni sọ́ọ̀sì. Sallallahu alaihi wasallam kúnra ìyàwó sọ̀hábíyá sọ̀hábíyá sọ̀hábíyá Umu Atiyya. wọ́n sáwọn obìnrin lọ́jọ́ ọdún kí kó sọ fáwọn obìnrin pé gbogbo ẹni tó fẹ́ lọ sí ètò inú wọn wọn gbọ́dọ̀ lọ ní àbíkan lóṣù báàbù ẹni tí ò bá ti lóṣù báàbù máa lọ. àwọn ojúṣe wa làwọn abájọ ọkùnrin o ọmọ wa ni ìyàwó wa ni ọmọ tí ń gbé lọ́wọ́ ni àdéhùn ní tó bá ti tó kó bá ti bàlágà tó bá tó bẹ̀rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó gbọdọ̀ tẹ̀lé báyọ̀ máa lọ sún èdè. ábí wá bèrè wà nẹ́lẹ́ ìwé bá kílẹ̀ àpé ẹni tí ò bá wá ní kọ́ bó ló sì sè. àdéhùn ní ìrọ̀ wọlé kó yá ọ̀rẹ́ tó bá rí. tó o bẹ tí o bá ti ní tẹ̀lé báyọ̀ gbọdọ̀ bá ń kọ́ bá ti ní padà sílé wọ́n bá dọ̀ àwọn èèyàn pé pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló wà ní kíkì gbọ́dọ̀ wọlé sí wọ́n á lo ìgbóòrùn ìgbóòrùn náà tó ìgbóòrùn náà tó lè fi ọdún kan báyìí náà gbogbo tó wọ̀ sí sáà lẹ́lẹ́ sí àwọn ẹ̀sìn rí ẹnu bí wọ́n ní láti ń dààmú àtúnwá akéwà tó wá ń sẹ́ náà tó èyí káwọn obìnrin á lo jẹ̀gbá àlẹ́ yìí gbogbo àwọn obìnrin sì gbọ́dọ̀ jáde lọ sí rìn òjà òjò tí wọ́n yà yìí táwa máa ń kọ́ lábà lẹ́nu àdéhùn ní obìnrin gbogbo obìnrin kan jáde lọ sí rìn ẹ̀yin wọ́n ń kírun obìnrin nílé ìmọ̀mù kí láàpì wọ ìmọ̀mù yìí dí ah. ọwá tó kí bá wọn obìnrin nílé pàdé wọ́n ti dídí ẹ̀tàn ọ̀sán tó ti wọn sọ pé òun pàpà lẹ́bìnrin obìnrin jáde lọ sí rìn ìwọ́n á kí ọkùnrin kò yẹ kó kí fún wa. àlejò ni wọ́n dá obìnrin náà ṣe nǹkan oṣù lọ́wọ́ àlejò ni kò lọ sẹ́yìn. obìnrin máa ń bá lẹ́jẹ̀ ìmọ̀ lára kó lọ sẹ́yìn. àlejò lọ́mọ gé kó lọ sí ibi àlejò lágbàlagbà náà bá ti gbére kó lọ sí ibi kí ló tán. kò yẹ ká bóbìnrin nínú ẹni kò yẹ ká bóbìnrin nínú. ẹ ẹ ilé wa bí wọ́n lè gbé ìwé ńlá àjẹ kánà aṣọ jẹ fún wa ní bọ́ọ̀kì lórí ìlú àdáni lọ́ọ̀bì bẹ́ẹ̀ bá fẹ́ wọn jẹ ẹja e kalẹ̀ látàárọ̀ ẹja e kalẹ̀ wájú ẹja kalẹ̀ láti dáì kájà kalẹ̀ kó so kúlà kalẹ̀ máa jẹ ìfọ̀nà ọ̀ràn sọ àdúgbò náà wọ̀n mẹ́rin jáde lọ́sàn àmọ́ àwọn wa ní àìlọ́ àbọ̀ onílé fáàsì àdébí ní káwọn sẹ́ àti sọ́ọ̀tù káwọn bá a kírun káwọn wá àdébí ní afẹ́ káwọn wọ lábọ̀rọ̀ sí mùsùlùmí wọn láì ó sì ń lò tó kí á ọlọ́run dá lóṣù lọ́la kò sí nínú ìṣẹ̀lẹ̀ kéré tó ẹ̀yin ló sọ̀kẹ́ náà ah, àṣàpọ̀ bẹ́ẹ̀ ṣe kéré tó dùn yìí náà tó wá wọn lọ wúwú ẹ́ àṣàpọ̀ sọ́kọ̀ báyìí ìṣòkọ̀ ẹ wá wọlé ìwà ẹ̀ kọ́nà kó ṣe kó ṣe àwọn mùsùlùmí kó ṣe wọn lọ́kàn ṣoṣo. àtàkọ́ àdá ìyapa ìyá ńlá ni ìyáńlá kò ní jẹ́ káwọn bèbè rí fi àwọn ará kọ ẹ wo ẹ̀dùn wa kò ní tóbi tó ẹ̀dùn ọba àwọn ọ̀rẹ́ mẹ́wàá ẹ̀dùn ọba ọ̀rẹ́ kọ́jú ọ̀rẹ́ gbogbo ẹ̀wọ̀ sọ́rọ̀ ìdí wa tó gbé ìdí ti pọ̀ níyàwó ìtàṣọ náà bàbá ní ìdí wa ní sinimá àwọn ọmọdé wáyé pé ṣé ti àwọn màdínà àwọn ìdí àbí ti ọjọ́ ìṣẹ́ ìdí wa ìdí olóyè káwọn ìdí ọba ẹ̀wọ̀ kò ní tóbi tó ọ̀dà ìdí lọ́rin ẹ̀hẹ́n ìrì lọ́rẹ́ lọ sí gbogbo gbogbo gbogbo amòsútà mẹ́lẹ́ ọ̀rẹ́ ló lè gbà wá èyí tó dùn dájú lọ́n bẹ́ẹ̀ tó dùn dájú lọ́n bẹ́ẹ̀ náà fi ń dábò nítorí fi ń dábò bẹ́ẹ̀ ju àpò lọ kúkú báyìí náà lásán bẹ́ẹ̀ káyọ̀ máa ṣe wá wá ká lórí ọ̀hún ká máa darí bọ̀ wá àwọn kìlí yóò dábàá bá wà àwọn àwọn bí ń pọ̀ wọ̀ wọ́n lọ lè jọ kan kèdè ní òní ayé ti kọ báyìí sẹ́sì ní sí lọ́la bẹ́ẹ̀ báyìí alẹ́bí ní kẹ́lẹ́ mọ̀ pé káwọn kẹ́lẹ́ mọ̀ káwọn arábí sí ẹgbẹ́ àwọn òkèèrè ní mọ̀ pé ẹ pọ̀ alẹ́bí kọ́dà ẹni tẹ́ bá gbà lọ ẹ bá tún gbàgbẹ̀ dá ẹ bá gbàgbẹ̀ dá rí sódà ìyá yẹn wo lọ́gbà ẹ àwọn ará abẹ́rẹ́ tó wọ àwọn ará ẹ̀rí àwọn ará abẹ́rẹ́ kò tí yẹ wá ẹ̀ sẹ́yìn àwọn ọmọ kí o sí sọ̀rọ̀ lára bàjẹ́ mùsùlùmí kálukú alábẹ́dẹ́ rírí kálukú alábẹ́dẹ́ alájú láàsì kálukú alábẹ́dẹ́ tó pọ̀ wá. kọ́ba fún aṣíwájú wa àwọn aṣíwájú ẹ̀sìn wa kọ́ba fún aṣíwájú wa. bọ́lá wa a tún wọn ṣe òṣùwà lànà àwọn ẹgbẹ́ sì bẹ́ẹ̀ náà kọ́ba fún aṣíwájú náà ṣe ìrànwọ́ sábà wọn láti ojú àràfá láti máa ṣe díkìrì kọ́mọ jẹ́ kí súnà lórí ọ̀wá lọ́rùn tó bá ti dojú àràfá àwọn ìlú tí wọ́n kàn ìlú tí wọ́n kàn láti pa àwọn sọ́ọ́bà ẹ̀rí wọn fún kàn gbogbo pápátá tẹ bá dé ọjà ẹnu gbó sínú gbó sáàjì tí mo mọ nínú tí mo dùn táwọn balẹ̀ àwọn ọmọ ọyọ àtàlù sínú náà wà àti níyà àwọn èsè inú ọdún náà wọ àwọn olùkùlà pẹ̀lú àwọn ọmọ lọ yìí ini, orang yang ini, náà fún náà láti dúró àwọn ọba àwọn sọ àbá àti mọ̀tí wọ́n lè ìmáyé pàtẹ́ra mọ́sálásì wọ́n ara wọn wúti ara wọn sẹ́ni òkú nínú rẹ̀ tó bá àwọn dẹ́ta káwọn àwọn tí wọ́n mú sí tí wọ́n ta náà kó lè wọ́n wí bẹ́ẹ̀ kí ẹ wá wú ọjà kí gbogbo àwọn ọjà máa lọ òdíṣẹ́ rẹ̀ lọ́wọ́ láti gbé àbálàmọ̀ yìí tí ó fi dijọ́ kẹrẹ ọdún zikiri yẹn a sì lọ ẹgbẹ́ ọdún àwẹ̀ àìsí bọ̀ a sì lọ àwọn bíbí àtàwọn akọrọ ló máa ń yà yìí wọn máa gbé lù lọ́wọ́ aláìlójú tí ọkùnrin ní máa ń lùlù aláì ọkùnrin yẹn lùlù sẹríà ẹ lérí lù sẹríà ọkùnrin wa lùlù wàlá ó dọ̀tí ọkùnrin gan o ẹwù àwọn tó bá jẹ ọlọ́pọlọ èèyàn tẹ bá bá lọ́dọ̀ wọn ẹ sì bá yìí kí làwọn yẹn ń dúdú àlàsì yẹyẹ ọmọ ìgbìyànjú àlàbáyé tó máa tó máa dúró lọ bí àyàn tí àwọn ṣe wà dáhùn sí kàmọ́ ìdílé ọmọ ọmọ kan á dìbò wọn kan máa lo ẹgbẹ́ òkú wọn ó lójú wọn gbà àwọn èso fi alákàmọ́ rìbá kan máa ti rí lọ afọ àwọn agbóhùn mẹ́lìkì ọ̀rọ̀ bí ara ṣe rẹ̀ afọ àwọn ni pé àwọn ọ̀daràn ni wọ́n ń lù ọ̀daràn so obìnrin la fún ní lù nínú ọdún àwọn bẹ̀rẹ̀ ní èké ẹ bá láǹfààní rẹ̀ ẹ̀kọ́ wọn jọ ẹ̀kọ́ lọ sí ìkàkà ọkùnrin wọn náà wọ́n tẹ́lẹ̀ wọn tó láwọn obìnrin yẹn fẹ́ ń gbẹ náà lọ́ọ̀lù ẹ bá ní wọn bá fẹ́ sóde àwọn ọmọ tó wọn náà wọn bá wà lá wọn mọ̀ gbé jó ọ̀rẹ́ mi kan lọ ó dá obìnrin àwọn obìnrin kẹta obìnrin lẹ̀ yìí ó ní ọmọ sọ́dọ̀ àwọn lẹ́kọ̀ọ́ wọ́n á sì kú àwọn ilé àwọn wọ́n á sì kú pàtó ṣe sàá láti wọ́n tọ̀ àwọn ẹgbẹ́gbẹ́jú ẹgbẹ́gbẹ́ wọ́n ẹgbẹ́jú lẹ́yìn wọ́n tún lọ gbẹ́jú lẹ́kọ̀ọ́ sọ àwọn obìnrin fẹ́ràn ayẹyẹ ẹgbẹ́ kan máa tutù ní sẹ̀rí àfikún ọláǹfààní ọ̀hún àwọn obìnrin àwọn kékeré àwọn wẹ̀rẹ̀ báyìí bí àwọn ọdún mẹ́wàá ẹkún ọjọ́ ẹ̀sìn tí wọ́n bá láàrin àwọn adájọ́ sí fàájì fàájì fàájì sì yóò ṣe lọ́n gbé ìlọ́rọ̀ yorùbá wọ́n ní ẹ̀yàn ti fàájì fara adájọ́ ẹwà ni àwọn ti fàájì lọ ní ẹwà ni fàájì ẹwà ni àti fàájì gbogbo sí àwọn gbogbo ètí mo sáà sọ àti yẹ nípa ní sin àrí kẹ́kọ̀ọ́ àwọn akẹ́wà kó wọn máa máa lò kàn kọrin kọ́dà wọ́n lè kọrin àṣà lù wọn ṣẹ̀yà kan láì fẹ́ràn dáre tí wọ́n kọ orin tí wọ́n kọ́ lù wọn fọ́nà lè máa kọ orin ẹ̀sìn pẹ̀lú ẹran orin tó rí lẹ́tù rẹ̀ sí wọ́n lè máa kọ́ àníbi ló jẹ́ mọ̀ nígbà bá Abubakar Aisha àtàwọn obìnrin méjì kan kéékèèké wọ́n ń kọrin níwájú àtẹ́lẹ́ nínú yàrá ànábì yàrá Aisha wọ́n máa ń lu dúkù wọ́n lù wọ́n lù wọ́n alẹ́ àwọn èèyàn náà lọ́wọ́ sí wọn àwọn èèyàn náà gbà tó àwọn èèyàn náà gbà àwọn àwọn abẹ́ kọ̀ọ̀kan ní wí ah, ní ìṣe ìbẹ̀rù wa ànábì ìbẹ̀rù lọ́dọ̀ wa ànábì tó mọ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la àná ilé ẹsẹ̀ tó ẹ̀mọ́ ìlú mọ́ ànábì ní ẹ̀mọ́ yí ẹ̀mọ́ kọ́ ní táwọn àbáyé máa kọ́ àwọn ìlú kọ́mọ̀ so àwọn ọmọ ilé máa kó ìlú kọ̀ọ̀kan ìlú náà ní ìlú mi ìlú kíníkà ìmúlùkọ yóò ìlú tó bá yóò léèrè fún ìlú kíníkà ní ọ̀rà ah, ìlú yìí ni wọ́n kọ́ ní pọ́pọ́ náà ni wọ́n kọ́ ní yìí kò sí tó kún bẹ́ẹ̀ àmọ́ àwọn olóòsè bẹ́ẹ̀ àwọn obìnrin kékeré gbàtà bá kiri pé nígbà wọn bẹ́ẹ̀ ó jágun wọn bìsímọ́ ń ṣe tán fìbẹ́ntì náà bí sọ ọlọ́run alẹ́wọ̀sẹ́là àgbàlá ilé ìjẹ̀dọ̀ wọn àbàṣẹ́yìn irinṣẹ́ sùúrù ní àgbẹ̀bí ànábi ní àfiwọ́nlẹ̀ kúrò nínú ọdún wa adéke wọ́n fàyè gba ìjú nígbà wo nígbà ọdún àti ìgbà ìyàwó náà àwọn fi ní òlùlù so àwọn táwọn alùpàdé lọ yídì kò dáa àwọn ọmọ táṣì lóbi náà àwọn òní lọ yídì kò ní síbẹ̀ wọ́n kàn á kọ́ ọ́ sí ìgbà wọn lò so lára àwọn kan tí agbọ̀rọ̀ sàkíyèsí níbi ọdún ní eléyìí ah, àwọn ọ̀pọ̀ tó ń ní kí sáré rántí náà àbẹ̀rẹ̀ ọba ìlẹ̀kẹ́ ọlá ojú sí ọdún náà níbi ìṣojú ìjọba ọba ìlẹ̀kẹ́ ọlá. gẹ́gẹ́ bí ọdún yọ sáńdé oníṣí lẹ́tọ̀ ní tọ́mẹ́jọ. nígbà wá dín bọ̀ á kí ọjọ́ ìlú pẹ̀lú ẹ̀tọ́ náà bá dín wà fẹ́ràn tèmi lọ́wọ́ ẹ sáà dín dáadáa ẹjọ́ bẹ náà ní ọjọ́ ọjọ́ kejì ọdún tí lọ́jọ́ mọ́ndé àwọn ọmọ òrukàn wa àti sọlọ́mọ ìpẹ́ tó tọ́nu mẹ́rin ló máa ti àti sọlọ́mọ ọ̀fẹ́ kò sí tó fà ládàra àìrí owó ní àwọn àdára ọ̀pọ̀ àwọn àṣìlọ́mí náà kódà kò sí àṣìlọ́mí náà pẹ́ àwọn ilé ìtura kára sílẹ̀ náà pẹ́ àwọn bá kó báyìí wọ́n bá gbà wá àgbèrè á sì bẹ̀rẹ̀ tó ní wọ́n gbàgbé ọdún òkú ọlọ́run á sì ọdún fún àwọn ọmọ òun àwọn ní ọdún yìí pàtàkì lọ àwọn tí wọ́n tẹ̀lé tó tó fún ọ lówó tó fún ọ lówó káwọn náà máa kí káwọn á tí wọ́n náwó sí òun tí wọn fi gbogbo apáta la pèrè wa gbogbo àwọn ènìyàn kọ pátá la pèrè wa bí ìbáwí lọlé ọdún kó lọlé ọdún ọjọ́ kejì kó ara dé ọjọ́ kejì lọ́wọ́ ara lọ máa sọ fún àwọn ọmọ yìí kájú wọn kọjá àtùgbà àpà àpà pẹ̀lú àwọn ọmọ wa náà ni tó káwọn ọmọ fi ìdákọ̀dá náà fi ọmọ orúkọ làwọn àwọn náà fi wò báyìí tó àpà ọmọ tó àwọn ọmọ tó wọn náà ká fún wọn wá gbàlá yìí wá àwọn ọmọ wa náà ká nínú musab tí musab láàrín bí wọ́n ti dé àìmọ́ pé musab ẹkùnlé bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ àálò ọjọ́ ìyẹ̀wò nínú mọ́ndìkọ́ ọjọ́ mọ́ndìlẹ̀ ní aago mẹ́rin àwọn akálásáré náà akálásáré báyìí á lè gbọ́ mẹ́ka sí ká sí àṣekálábà àsìkò yẹn tó ní ìsìláyìí àwọn wá ẹ̀bùn fáwọn báyìí ẹ̀bùn àwọn ẹ̀bùn aṣọ ìjáàbò àti bàtà ẹ̀bùn owó ṣùgbọ́n ìpín bá ní afá ẹgbà ẹgbà wòlí ẹ̀sọ́ àdébá ṣe ẹgbà ọlúre agbá o tẹ́ bá gbá mọ́ra ẹ̀sì wá ṣùgbọ́n ọlọ́run sọ fẹ́ bọ̀ wá. bákan náà lásìmọ́ àwọn tí ọlọ́bẹ̀ẹ́ bá sọ́bàbẹ̀ẹ́ tí wọ́n lù ẹjọ́ ọdún pé títa ọ̀pá àgbòtà sọ́lẹ̀ kan ẹ̀yìn kárí mọ́ á fi ọ̀pẹ̀ thirty thousand ọ̀nà ìyẹn máa dá nígbà so last day ó ní ìkànnà ọmọ ya wa ọ̀pá ilẹ̀ ní ìjọ ìjùmọ̀ ìjọ ìjùmọ̀ wọ́n sì jẹ́ sí àwọn jálá kanjú gan ní mọ́sálásí wọ́n jára ní àwọn obìnrin náà jára ní àwọn kọ́ọ̀bà àkókò àti sáà ọ̀síyà wọ́n fún wọn ní magasis ọ̀rọ̀ láìpẹ́ wọ́n máa kórìtì wọn nígbà àbúkà wọn náà wọ́n àbúkà alájọ làwọn obìnrin àwọn tí wọn ìbá jẹ lówó tààrí bí a ẹni mi ò yá sí rẹ wọn ti àìsí ti kàn wò wọn ti fi ti ẹkọ bá ẹ lẹni o ojúṣe tọkọ ojúṣe ó lẹ tí ìyàwó bá jẹ lówó kí wọn bá wọn sí ra wọn bá a sì ní àwọn ọkùnrin náà ní àwọn ta bọ ìyẹn ní àbúkúlóòsì wọ́n lè ra lọ́wọ́ rẹ̀ náà tó tábà rẹ̀ tí wọ́n yìí jẹ lówó ẹ̀rọ orí ọkọ̀ wọn tó rà ní sí àmọ́ báyìí pé wọ́n fẹ́ yá kí rẹ̀ fẹ́ bọ̀ orí ìkọ́ ọ̀rọ̀kọ̀ rẹ̀ tẹ̀mí bọ̀ àwọn ẹ̀dọ́kọ́ ní ẹ̀bọ́ ìmọ̀ni òpè wọ́n èé e, wọ́n èé e ti gbé àgbò wa ìlàgbẹ́sì yìí olóbi ayé ànábì ní gbèsè wọn dúró tí wọn bá yẹ kó gbà ní ànábì ẹni kí wọn fi lẹ ànábì ẹni kí wọn fi lẹ kò sójà gbèsè jẹ gbèsè ànábì òun lọ bá yẹn gbèsè gbèsè àtúntò ọmọ ọmọ ìyá rẹ náà ní ọdún gbèsè rẹ níta ànábì ó ṣe pé àwọn tá a jẹ mùsùlùmí àwọn aládàá ìjọba ìyá náà lọ ọ̀la ẹ̀sìn ẹ̀sìn láwọn dáa ìsìlámù dáa gbèsè nínú ọmọ mọ̀lẹ́bí lọ́rùn òun àwọn tó wá jẹ́ ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sìn àwọn ìyá ara rẹ̀ àwọn àṣàn tó sọ pọ̀jù kan ní sàn tó lábẹ́ sọ ọlọ́pẹ́ ìmọ̀lẹ̀ tí ó gbé láti sàn alágbèjọ jáde ẹnì kó sí ní ilé ọ̀pẹ́ náà ah, pẹ̀sẹ̀ asúnmọ́ra ètò ìwà ìlú ìyọ̀nù abẹ́rẹ́ ìwò rẹ̀ káàní sẹ̀yí àlóyọ béèrè ìtọ́jú bá ti bẹ́sì yìí àwọn àjọ bẹ́sì ra ní ìrìn pé ọ̀sẹ̀ sílẹ̀ ní kàrún kàrún ayọ̀jú àwọn tàbá wọn bá ṣe rí ọkọ wọn ẹja rí ọmọ abdullahi sẹríà ẹja rí ọmọ abdullahi sẹríà sọ̀rọ̀ pé ìwà máa nánà ọkùnrin sọ̀rọ̀ ẹ rí iná ẹ bá fẹ́ sí ọkọ̀ sọ̀rọ̀ bá ojú wọn aláìlá ìlọ́lọ́ ọ̀rọ̀ àbúrò sàmàlẹ́ ìwọ̀n sọ̀rọ̀ lọ́rùn ayọ̀jú ìlú muhammed wà láàrin wọ́n sọ̀rọ̀ sẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك

and is brought into the community of Allah. This person is, uh, is not fasting as is supposed and we have intention of fasting, so the will issue the controversy that we read that some say that this one, this one is the best one, this one is the best one, but what the prophet says, which one should be on the safer side, that this one is the safer side that someone has to be on? Uh, nígbà wọn sọ nípa àwẹ̀ sátidà sọ sátọ̀dé wọ́n ní pé ìwò ni nìyẹn lè ṣe táwọn bá ń pè ní àlèkìyàdù kíká sí kò bá dà pọ̀ ìyẹn ni pé ká sọ ọ̀gá pé ìka tẹ̀tẹ̀ bí ìbàdàn á ṣe yìí ò kéèyàn fi sá fún wàhálà kí òfin yẹ ọ̀dọ̀ náà wà. bí mi ṣe gbọ́ yé mi pé àwọn bíù yìí àwọn àfáàtà ní pé pọ̀ sí àwọn àmì sọ kí sábà kí sèso mí nìkan ló sọ alibani sọ ọ̀hún sí ọ̀sán uh, sọ ìbáṣe sọ so ìgbìyànjú ni ẹni tó bá rí ní àbọ̀ ah, ìgbìmọ̀ bí àwọn àlẹ́ náà fà ìṣe ìkẹlẹ̀ lọ́rùn lójú sọ̀rọ̀ méjì àwọn kan ní bídíà ni wọ́n kàn ní wọ́n pè ní bídíà ní àpèjì nígbà tí èmi ṣe fà á pé gbà má anẹ́bí sí ká bá rẹ̀ láti ní ìbọn ìjọba bọ̀tọ́ lè má pe àwọn tí wọ́n bá ń gbà ní oníbíyà tí wọ́n bá gbé náà gbogbo àwọn àlàyé tá a ta sẹ́kọ̀ àwọn afá ìtàn sàlàyé ní àt ó tẹ̀lé lọ́wọ́ ẹni kọ́tà yẹn ni wò mí gbé náà gbéra fúra má jẹ́ gbogbo nǹkan jẹ́ ń gba Friday kékeré yìí ẹni sọ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé náà gbà ọlọ́run kú ní ilé lọ́ọ̀ ní nígbàgbà ẹ àràbá tí wọ́n bèèrè lọ́ọ̀ ní fún ní bèèrè ẹ ẹjọ́ pé kò kò wà fún bíṣẹ̀ lọ́dọ̀ àwọn àlàyé àwọn afa ẹ̀ lọ́nà ìgbàfẹ́ náà wọ́n bá kú àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀rọ nípa àkọ́dé mi fẹ́ bèèrè nípa ọ̀rọ̀ ẹran tẹ̀sán lórí mo gbọ́ lẹ́nu àfa àtàwọn sọ pé ẹran tí àmẹ́bí kan pa ìléyà gẹ̀gẹ̀ ìgbé ẹran táwọn ọmọ pè ní uganda yóò ní black and white sọ pé yóò dẹ̀ ní mo tó tóbi dáadáa yóò ní white and brown sọ pé tó máa ń tá àwọn pé wúdà àṣà sọ àpèjúwe táwọn mú wá yẹn pé ìgbà ẹran dáná ni màá máa ń sọ. náà ìdílé kan kì í sọ ni ìyẹn pé wọn náà gbọ́ táwọn afáàmù sọ pé irú ẹran dáná ni màá ń ta òun ni ẹran dáná pè ní wúdà so làwọn afáàmù máa fi ń ta wúdà bọ́ọ̀tì tábà lọ mú àdìsí Aisha yìí ẹ̀rí pé kèsì wúdà ní Aisha sọ ìwúdà gbà mí ó lè jẹ́ èyí iwájú ọ̀rẹ́ kéde ó lè jẹ́ brown Aisha lẹ́ran tí máa ń jẹ níbo ẹnu rẹ̀ dúdú ó dẹ̀ máa ń wò nínú dúdú ó dẹ̀ máa ń rìn Uda kumare ẹsẹ̀ wájú nìkan ló jẹ́ black ẹsẹ̀ ìrìn jẹ́ black so ìyẹn ju wọn lọ́nà tó bá ti ṣe dábẹ́ ìlú wọn gbọ́ nínú pé ní ah, ìlú ẹ̀ka lẹ́nu ìlú wúdà àti ìmọ̀wá wúdà káàkiri ṣàbẹ́ ìdí gbọ́ yìí òun náà pé kéèyàn ẹran yóò jẹ white yóò wà ní black lẹ́nu yóò máa wò ní black yóò sì máa rìn nínú black ọ̀nà ọ̀nà ṣe. Nọmba three, five percent. Thank you ẹ́ Okay. A ah, ti sọmọ bẹ̀rẹ̀ náà pé ìyẹn gẹ́gẹ́ kó tó wù láti gba gbogbo ọjọ́ gbogbo nine days ó fi gbà wẹ̀ ọjọ́ ọdún nìkan lọ́dún ọba wẹ̀ kò sí kankan. Sójà ẹ̀ nígbà lára sí olóore lára sí olóore àṣọ náà nọ́mbà fọ ẹkọ sọlá. ìjọba pé náà. wọ́n á pàǹtí ẹ̀ wọ́n á pípa gbogbo ọmọ. ọ̀sán. Bí wọ́n béèrè ni pé ilé ìkọ́wọ́ dáadáa ní àwùjọ àgbà ìpínlẹ̀ Yorùbá. Òkú tó ti kú ní máa ń pẹ́ ẹlẹ́yà bá tó wá kú ó máa pa ẹlẹ́yà rẹ̀ fún. Àwọn ọmọ náà palẹ́ náà palẹ́ yá fún yìí, ọmọ ń dùn palẹ́ yá, òkú ní palẹ́ yá. Sẹ́gbà wọ́n ilé ẹ̀kúpa ìbádà ẹni bá ti kú òun ní sinú ọmọ àwọn olùtàwọn sinú. Sọ ọmọ yìí náà pamọ́ rẹ̀ kan wà fún wọn nípa fúnra àwọn tó wà lè ṣe pé ìwà ara ẹran léyà yóò lọ fún àwọn kan sọdá pọ̀ ló ṣe ẹni tó lè pa wá ara òkun tó lè pa ó sì sàárà fún un sàárà tó ṣe yẹn níbi tọ fún ya rẹ̀ ẹni jẹ́ ìdílé bò ní ìwà pẹ̀rẹ̀ léyà kalẹ̀ pé ọ̀pọ̀ ẹran pẹ̀lẹ́ yà lé ẹran yà láyé yìí àwọn ìlú ìdílé rẹ̀ lẹ́sìn wọ́n lè tẹ́ pé ó kú àbójútẹ́ ó kú ìgbòmìnira pọ̀ yẹn náà ń gbọ́ báyìí ìṣúná ìṣúná tó jẹ lówó tó ẹ kéèyàn lọ sí ìyẹn lọ sọ́dọ̀ àwọn tí yẹn yẹn súnmọ́ ẹgbẹ́ tó máa ń sòwò ní kí ẹ̀rọ àwọn ìfẹ́ fẹ́ra yà ìwọ̀n tajà sí abẹ́ aládùúgbò ní abúlé fẹ́ra wọn aládùúgbò tí wọ́n á lè béèrè inú ìwé ní paléyàmù irú owó bàbá wa mú bó ti fẹ́ dùn máa tọ́ àmọ́ kí àgbẹ̀ gbèsè o inú gbèsè lásán yìí o àmọ́ tí ọkọ̀ mi jẹ gbèsè sí o inú ẹ̀ lásán yìí o ọlọ́run ní ẹni lórí ìlú ni yóò yan yóò bẹ̀rẹ̀ láti wọ́n ní tọ̀ ìyá bọ́sẹ̀ rè ìyá fìdírè ìyá fìdírè bá láti ìyá máa tó kàn fún èyí. Number six five are you? Why was seven? Àwọn ọ̀rẹ́ ló ń bá àwọn ọ̀rẹ́ àdúrà ṣe kó kú wa kò sígbà tábìlì ò lè kó kò sígbà tábìlì ò lè kó àwọn àníkàn sáwọn nìkan ní àwọn ọkọ̀ lápapọ̀ abẹ́sàdúrà papọ̀ tó òde ìrún sábẹ́ sílà lápapọ̀ bàbá débi tí a ṣe sí àpòmọ̀wé àbúsàdúrà dáadáa àpẹ́ àbúsàdúrà ìyókù táwọn máa ṣe àmọ̀dá sí fún ni kálukú máa dá sí fún ni àkókò sáàkójọ pọ̀ wọn àgbọ̀rọ̀ kójọ pọ̀ lọ sí olókùn bàbá fẹ́ sàdúrà jọ́kẹ́jọ́ ni ó ti dé sí ni ọdún kan ìdìbò ọ̀dáwò bí wàá fi dánwò ọlọ́run fi àyẹ̀wò yẹn sáré àyà tí ó lọ́wọ́ ń kọ́ ọ̀pá ẹ̀kọ́ ọ̀pá ọ̀láyé nìkan ló so kò sígbà tá a lè kò lè sí special day fún òkú láti sára fún ọlọ́run fún ọ̀pá ẹ̀ ń sáyà sí torí kò sọ yàtọ̀ sàdúrà tó kù náà súnà tó o sì sílé sàkókù sàdúrà tó kù bá ti máa ń sàdúrà ní ìpa sàdúrà bá ti máa ń sàdúrà àwọn ọmọ wa tá a sàdúrà fún wa náà láyé lẹ́la sí ìgbà náà kú ní abá kúrò yára nípa láti fi tánà láyé. ọlọ́run tó yàrá àjọ wàá Thank you adébẹ́tù mọ́lì ọ̀fíṣà àkọ́kọ́ adébẹ́tù mọ́lì tó gbé kò sí àwọn ọmọ nílé tá náwó sí mọ́sáàtì kọ̀ kan níta náwó sí pé wọ́n ń gbowó ọmọ ìsìnkẹ̀ rẹ̀ lọ wọ́n ń gbowó ọmọ ìmúra sí tó ẹ̀ sí bọ́ọ̀sì àwọn olówó ọkọ̀ ọ̀fíìsì àgbà adébẹ́tù mọ́lì rẹ̀ fáwọn ọmọ adébẹ́tù mọ́lì nípa náà wọ́n sí ìgbà adébẹ́tù mọ́lì ó wà lórí àwọn ọ̀pá méjì àbí lórí àwọn ọmọ ìgbóyè sábà kan sí ní ìṣòro ọ̀kan pọ̀ sọ́dá pọ̀ lẹ́yìn ìfẹ́ ìsìnbáyìí ọlọ́ọ̀dọ́ náà sọ wọn. náà ààrẹ ń sára. Wọ́n ní báyìí wọ́n ti wá ní ìgbọ́dọ̀ àpapẹ́gbà, bẹ́ẹ̀ ká bá tọ́ọ̀tì, àbí ọ̀bẹ́ wẹ́ẹ̀ dédé ni ó ti lè sáfọ́ síbẹ̀ a ti gbọ́n àdìsù kan wá àdìsù ẹ̀rí ìwà àgbọ̀ ọ̀bà ní sátidé ó ń kọ̀ fún wa náà bá sátidé àfi àwẹ̀ tó bá ṣe lọ́rùn ẹ̀fọ́ wa. pẹ̀lú sọ́rí bá wọn lọ́wọ́ á rí àwọn àlàyé tá a fà sí àwẹ̀ ẹjọ́ fẹ́ gbọ́dọ̀ dídé orí káwọn bá yàrá dídé bọ̀ ìyẹn lè gbà ní friday gbà sọ́dọ̀ sẹ́kẹ́tìsì ìyẹn gbà but àwẹ̀ kọ̀pútà wa ni pé kébì àpá ọ̀ bèbè kéèyàn náà pé kó káwọ́ sùn kó fẹ́ gbà rẹ̀ sátọ̀ ní òní gba friday náà ó ti dàgbà ó lọ fẹ́rẹ́ àti táwọn sùn. ẹ wá sọ pé kò sí tí àlàyé wọn wá tẹ́ lọ́rùn àbúrò pé náà ah, wọ́n fẹ́ ṣe tẹ̀yà olùyàgbà friday nígbà náà kó gba sábà ìgbésí ẹgbẹ́ rẹ̀ náà. ẹgbẹ́ kò sáwẹ̀ sáwẹ̀ yìí fẹ́ fẹ́ jẹ́ bí lẹ́yìn pé òkè àwọn sáwẹ̀ mi yìí ò rí àṣà àṣà pé gẹ́gẹ́ bí àlàyé tí máa ń sọ nípa sọ́nù pé ẹ̀tọ́ nípa pápẹ́ nípa sátọ̀dé yìí pé wọ́n lè gba price. wọ́n ní bá ṣe ẹ̀rọ àwùjọ ni àbíkú price ni ẹ̀rọ àwùjọ àyíká sọ́ọ̀dé àrùn. ẹ̀rọ àkọ́kọ́ gbàgbọ́ sọ pé àwọn àgbèrè yíyá tó ń sọ́kọ́ ẹ̀kọ́ gbàgbọ́ àwọn yọ price tó ń sọ́kọ́ àlànà tí ẹ bọ̀ sí lóun gbà ó wá ní tí ó gbà lọ́la ó wá lóun gbà ó lóun nígbà kana fẹ́ wọ́n nígbà wọ́n ti fẹ́ rẹ̀ nígbà wọ́n. ẹnu ti yé bọ́lú àwọn ní àti sátọ̀dì kan bẹ̀rẹ̀ mọ́ òun gbà tó làbọ̀ ọ̀gbà. ok ìsàlùmọ̀ àfẹ́ràn. sọ́dọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أتوب السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ẹ̀rọ ní wọ́n lọ́wọ́ lọ́wọ́ agbálẹ́kù Ah.